gbogbo wa ń jọ́nà lọ́hùn àlè pẹran lè tá a sáré kílùú ọmọ dàrú nígbà yẹn àwọn náà lè dánrù èyí wò láti wá tilé ọlọ́run sáwọn yẹn ságbára náà láti ń lò yìí. ọdún kejì pé bàbá kábíyèsí ló tì. kò sí bàbá ò ṣe tì bàbá ò lè bàbá ò lè ti wọn àṣẹ tilé ọlọ́run pa bàbá gan lọ́yìn sí ti pé mọ́sáàsì yẹn gbọ́dọ̀ jẹ́ sísun gbọ́dọ̀ kí wọ́n bẹ̀ ìlú tí wọn bá ti ṣàdúrà mọ́ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ à ń ṣe gan tọ̀ à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run láti wá ń bèlè pé kí wọ́n má ṣe kankan bẹ̀. àwọn èèyàn wa ni tí ti wà ní gọ́fúmẹ̀ntì àwọn ẹni à ń lo agbára wọn gbà náà ni wọ́n fi ti mọ́sáàsì. bá wọn ti la kò sí ọjọ́ ọdún àwẹ̀ kò sí gọ́fúnà lé former governor ọ̀dọ̀ deputy governor ọ̀dọ̀ òsèlú ìtọ́lá lé deputy governor lọ́jọ́ yẹn tá lọ bá pé tí ń lọ tí ń lọ ní báwo náà ṣe lè ti mọ́sáàsì wá kí wọ́n wá bá a sí wọn ní ká jẹ́ kí gọ́fúnà òde àmọ́ gbogbo agbára táwọn náà bá lè ṣe àwọn òṣì gbogbo ọ̀rọ̀ commissioners tí wọ́n jẹ́ muslim kò síbi tá a tẹ̀sẹ̀ bọ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yẹn ló lead sí court àwọn èèyàn wọn náà ní apẹjọ́ náà láti ń bá yí láti gbà gẹ́gẹ́ bí islam tá lọ́mọ ìyá ni wá ọmọ ìyá náà islam à ń gbéra wa lọ sílé ẹjọ́ à ń gbéra wa lọ tọlọ́pàá à ń pe ẹran ẹlẹ́wọ̀n ẹran anígbá ẹran aláwo nínú Islam ẹ dákun gbogbo àwọn tó jẹ́ kristian náà lóyún àwọn gbẹ̀nà wa gbogbo ibi tó yẹ ká dé pátá gbogbo ẹ̀ ládé ṣùgbọ́n agbára tí wọ́n ní nígbà náà ni wọ́n ń lò tó débi tó débi ọlọ́run jẹ́ kó bàjẹ́ ọlọ́run dẹ̀ dúró tiwa ẹ̀ẹ́ lágbára ẹlẹ́dùnmọ̀ yìí tẹ́yìn náà sì dáwọ́lé ẹ̀ ní kábàámà burú bàbá àmọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ lágbá ilé ìgbìmọ̀ rẹ̀ gbogbo tá a bá wá ṣe ní ayé gbogbo wàhálà tá a ṣe àti kìràkítà tá a ṣe ń di ẹ̀sìn ọlọ́run ní ìdálùú aláyà ọlọ́run di abami tó lérè wọ́n bá sáré sọ nìyẹn olúwa ràn wá lọ. mo kí bàbá jagun torí ẹ tàmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìfún wa ṣùgbọ́n àwọn kankan tí mo fẹ́ ká kíyèsí ṣe rí bàbá kábíyèsí èsì gan pẹ́ẹ́tì ẹ̀gbà wa láyè ká dúró láàfin yín tí ẹ̀bá àwọn jàgídíjàgan tó ń bọ̀ ọlọ́wọ́n bá wa ṣàpọ́nlé yín gan ṣe rí pé wọ́n ti mọ́sálásí wọn ò ti mọ́sálásí o ọ̀sẹ̀ tó ti mọ́sálásí ṣùgbọ́n àwọn tí wọ́n ní agbára lánàá ìní wọ́n pronounce pé àwọn ti mọ́sálásí ọlá báwọn tí wọ́n aṣọ ń wúwo àwọn wá rò pé wọ́n ti mọ́ṣáláṣí tọ́ra dájọ́ tí kéèsì yẹn wà lọ́dọ̀ rẹ̀ àwa ti pè é a ti bí léèrè pé ṣéwọ̀ ló ti mọ́ṣáláṣí oníláyé. kí so kì í ṣe pé bóyá wọ́n ti mosque bíi ti wùlẹ̀ ọmọ kéèsì tí wọ́n tẹ̀ gbé lọ sí kóòtù kì í ṣe kéèsì pé wọ́n ń jà sí mọ́sálásí ẹni tẹ́yàn ní imam ni wọ́n attack lórí impersonation of result ìtì ń bẹ̀ ń dé bàbájagun máa rí mi ìtì ń bẹ̀ ń wájú ilé ẹjọ́ nù ṣé wàá ríbi tọ́rọ̀ dé dúró yìí ibì kan náà lèèyàn ti bẹ̀rẹ̀ ẹni tó bá fẹ́ gun sẹ́mà kó tó ṣe bí òwe tó bá ti lè wọ bàtà báyìí ó ti kú lẹ́ẹ̀lẹ́ ìlọ díẹ̀díẹ̀ nù. No kálẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọ yín aláàjì Tóyẹ̀rù Àbúràgbàjà tóró ló já lójú tó ọ̀rọ̀ ìgbà míì èèyàn ó ti gbàgbé bọ́yẹ kó wọn ṣe ìgbà tí ọmọ bá nǹkan míì lọ ọ wà mí tí ọmọ ònà tí ó yàn ọmọ bá nǹkan míì lọ téèyàn ó rò pé ọ̀kan yìí ò mọ́ téèyàn bá wá rẹ́ni tààyàn jí kéèyàn ò dúpẹ́ fọlọ́ a ti lọ sọ́dọ̀ bàbá ìmọ̀mọ́ àgbà fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n dẹ̀ ti ṣàlàyé ibi iṣu ti kú ibi tọ́bẹ̀ ti bẹ́ wọ́n dẹ̀ bi wá lèrè pé ságbára wa ò gbé a ti agbára wa ò gbé èyí wù pàdé yòówù tá a bá sì fẹ́ ṣe a lè ṣe ní mọ́sáàsì Ẹdẹ a lè ṣe mọ́sáàsì Òṣogbo mọ́sáàsì ní sànà láti máa ṣe so definitely a gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrun kíkí nínú mọ́sálásí yẹn náà bàbá sì ti fọwọ́ sí i pé ká bẹ̀rẹ̀ irun wọ́n dẹ̀ ti kọ lẹ́tà sáwọn ọlọ́pàá aláàjì Murtala Àyọ̀ká làbẹ́ì ọbẹ̀ kọ lẹ́tà yẹn dé ń sè òun lọ́lọ́ tẹ̀ wá ṣùgbọ́n nígbà tẹ́ ẹ pè mí pé ẹ ti jókòó ti bàbá ìlànà fi ń rọ̀ọ̀ṣì bọ̀ pé ká má dá bàbá jókòó bí bẹ́ẹ̀ kọ́ àwa pẹ̀lú lẹ́tà yẹn làbájọ débì wọ́n dẹ̀ ti forúkọ orí lójú ẹsẹ̀ ni bàbá ìmáàmù ti pe gbogbo àwọn líìgì tí wọ́n wà sóòrùn bíi ìmáàmù ọ̀yàn ìmáàmù ìlà ìmáàmù kírun gbogbo wọn ti pè wọ́n wọ́n ti bá wọn ṣe conference meeting wọ́n ti ní látọ̀la lọ àwọn zóònù bí náà ni wọ́n padà máa yànyàn tí ó wà máa kí jùmọ́àtì fún wọn wọ́n ti yan ẹnìkan tí ó kírun fún wọn lọ́la nílà ní ìrájú ìbò ní ọ̀yàn látọ̀yàn lẹ́ni yẹn ó ti wá tí ó ti wá kírun fún wọn wọ́n dẹ̀ sọ pé káwa náà yan èèyàn pẹ̀lú rẹ̀ kí wọ́n dúró tì bá a sì wá máa rotate ẹ̀ nìyẹn títí tí a fi yanjú ẹ̀ yóò sì yanjú insha Allah so ibi tí ajọ fẹnu kù sí òun nìyẹn làwọn ni kó tó di pé a gba mọ́sálásí lọ àrọ̀mọ́ sàwọn tó bá yẹ ká ṣe ń bẹ̀ kí wọ́n fún ẹ pé wọ́n kírun ń bẹ̀ lọ́la káwọn kọ́ déwájú ẹ̀yìn bàbá wa kábíyèsí ká ṣàlàyé gbèsò adúgbẹ́ pẹ́ ẹ gbà wá tọwọ́ tẹsẹ̀ ẹ lè gbà wá ní ti dáadáa Islam ọmọ ní problem náà ni tàbí kí n pé kí mùsùlùmí ọmọ ní problem tó islam ò lè ní problem yorí dúnà ní yóò tẹ̀fí ònúra láì bí àfùwá yìí wallahu mutimmu nurihi walau karihal kafirun ìfọkànbalẹ̀ kan tí mo kọ́ fẹ́ fún yín bàbá wa jagun ni pé lánàá àìsàn alábòsí àwọn tó bí wa àbábòsí lọ́wọ́ wọn àyà tí mo kà lẹ́ẹ̀kan àwọn afáwa ní ẹ́ dé ìntọ́ ìfàtà ni mí fasilihu bẹ̀yìní ìmọ̀ wàhín bá gàtí àádùnmọ̀ alàlẹ́ òkúrọ̀ fakọ́ọ̀tì lu alẹ́rìn tẹ́bùgì àtàtẹ́fìyà ilà amúrìdà kọ́nùnù tí a nìyẹn ìta àgbéra ní nìyẹn tá a bá sọ̀rọ̀ fún yẹn tí ọba gbọ́ tó bá ní tinú òun lòun ó ṣe gbogbo ọwọ́ àwa dojú ogun kọ́ tó bá lágbára àti fèsì wa kó fèsì wa nǹkan ni ẹ tó bá lágbára àti ti jẹ̀mọ́ dànù ọwọ́ tiwa dànù náà kárí àwa fẹ́ kí àlàáfíà lórí ẹ̀sìn kọjọba nínú ìlú ìṣà torí pé n a gbọ́ lẹ́nu bàbá ọ yàtọ̀ sí n tá a gbọ́ ta n tá a gbọ́ ta nígbà kò lè dé wọ́n sì ebi kì í ṣe mùsùlùmí ẹgbẹ́sà ṣé wọ́n lè ti ṣọ́ọ̀ṣì báyìí sínú rẹ̀ dùn ṣé wọ́n lè ti ilé òòṣà sínú rẹ̀ dùn ó ti clear sí agbẹ̀lú tí bàbá sọ ní ìsìn so gbogbo àwọn láti bí yẹn a máa bá wọn ṣe mítìn igun kìíní a máa bá wọn ṣe mítìn igun kejì a máa bá ṣe mítì ká tó wá pé gbogbo òlú ká tó wá sọ ibi tá ń lọ ọlọ́run ní èyí èyàn wà gbòdẹ́kùn fún gbogbo tẹ́ẹ̀ tí mú mọ́ra látijọ́ yìí kò tí jáde ta nìyí fẹ́ yàn jáde ta yóò jẹ́ rẹ́ni bá ń fẹ́ nígbò tí wàá jáde ta yìí gbogbo ayé ọba ń fẹ́ torí Islam kì í ṣe ogún ìlú kan ogún gbogbo ayé yìí kó tó wá di tí àwọn àgbà ńlá yé ọmọ bá wa dá sí a sọ fún ẹni tó bá yẹ ká sọ fún pé kò sí mẹ́lò kó náà sí mẹ́lò ọlọ́run sì gbà nínú wọn. lẹ́tọ̀ ìjọba ẹ̀ máa gba fún gbogbo ọ̀sùn wọn ní ká kí ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn lórí yìí náà wọ́n dẹ̀ ní ká kí gbogbo àwọn èèyàn wa ní ẹ̀mú láàfin wípé ẹ̀yin náà ní tí ojú fún bàbá tàbá débìlà sórí tó bá jẹ́ kò sójú kò sí tí ń bẹ̀ ní òrì wọ́n lẹ́yìn tẹ́ ń bẹ láàfin pẹ̀lú bàbá ọlọ́run ò ní bí ẹ̀ ṣiṣẹ́ òun bàbá ìmọ̀ ìmọ̀ ní lágbára lọ́wọ́ ọlọ́run àwa táwọn yàn wáyìí àti gbogbo bàbá wa lágbàjì tá a jọ wáyìí tó jẹ́ pé àwọn ọlọ́run tó ń gbé dáadáa síta ìtara ẹ̀sìn ló ń mú àwọn ẹni tó ń gbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àti sọ̀rọ̀ débẹ̀ pé à ń tiẹ́ ṣe dáa ṣùgbọ́n bó ti bó ti jẹ́ àti bó ṣe lékelé ni ìtara ẹ̀sìn báwọn ọlọ́run ṣe dá wọn òun lọ́fà tó fi dàbẹ́ ni pé gbogbo ayé ń gbọ́ ẹ̀ sì rí pé gbogbo ayé gbọ́ ní ìsìn náà ó ń lójútù yóò lójútù lágbára lọ́wọ́ Ọlọ́run bàbá ní ká kí é o gbogbo àwọn oníwà sílẹ̀ Yorùbá náà wọ́n ní ká kí é o ẹ̀mí yóò gùn o. wà láwọn lẹ́mí ọ̀rọ̀ púpọ̀ a sọ díẹ̀. rárá wọ́n dáhùn wọ́n sọ díẹ̀ fún wa nípa ti ẹjọ́ tó wà nípa. wọ́n ní nípa ti ẹjọ́ tó wà kóòtù. sí wàhálà bẹ́ẹ̀. wọ́n ní kò sí wàhálà bẹ́ẹ̀. àwọn minority. wọ́n ní àwọn minority. àwọn bíi mẹ́fà. wọ́n ní àwọn bíi mẹ́fà. wọ́n fẹ́ gbé ìfẹ́ tara wọn lé bí ogójì èèyàn lórí. wọ́n ní tí wọ́n fẹ́ gbé ìfẹ́ tara wọn lé bí ogójì èèyàn lórí. ìfẹ́ tí wọ́n ní ìjọba báyìí. wọ́n ní ìfẹ́ tí wọ́n ní ìjọba báyìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ní àwọn ni ò tí jẹ́ ká rójú tú ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ń lu wọ́n lù wọ́n lù wọ́n ní tó di pé kóòtù ti mọ́sáàsì wọ́n ní nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ gan-an mo gbé ọ̀rọ̀ yìí lọ́rùn ara mi kábíyèsí. wọ́n láwọn gbé sí ọ̀rọ̀ league of imams. wọ́n lẹ́yìn lẹ́ni Quran. wọ́n ní káfí Quran ní káfí dájọ́sì náà. wọ́n nínú àwọn dẹ́dùn gan-an. wọ́n wá di ọ̀rọ̀. wọ́n ní wá di ọ̀rọ̀. wọ́n sì rí di ọ̀rọ̀. wọ́n sì rí. wọ́n yẹ kí wọ́n ṣe wọ́n ti ṣe. wọ́n ní tó yẹ kí wọ́n ṣe wọ́n ṣe é. ọlọ́run ò ní sọ púpọ̀ gbìyànjú kwari yẹn tó bá fẹ́ jáde wọ́n ṣe kwari yóò tó oríṣi bíi mẹ́ta mẹ́rin. wọ́n ṣe kwari yẹn tó bá fẹ́ jáde wọ́n ṣe kwari yóò tó oríṣi bíi mẹ́ta sí mẹ́rin. tó bá fẹ́ jáde. tó bá fẹ́ jáde. wọ́n á rí pé kò ní dá wọn láre. wọ́n á rí pé kò ní dá wọn láre. kò ní dá dá wọn láre. àwọn minority. dáwọn minority. wọ́n gbọ́dọ̀ mi yọ. wọ́n gbọ́dọ̀ mi yọ. ilé ìṣẹ́jọ́ ni wọ́n ní kí ẹ ṣe ẹjọ́ tí wọ́n kọ́kọ́ pè láńlò lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn ọlọ́pàá. wọ́n láwọn ọlọ́pàá àdókòrò. wọ́n ṣe ẹ̀kọ́rì. wọ́n náà ṣe ẹ̀kọ́rì. àwọn league of imam. àwọn league imam tọ́sún. wọ́n ṣe ẹ̀kọ́rì. wọ́n ṣe ẹ̀kọ́rì tí wọ́n náà. àwọn ti ọ̀sùn náà ti ibi ìtìdí ilé ìdíjú ìdí ìlàbí ìdẹ́gbàjọ́ dé ìlú rẹ̀. àwọn náà from committee. wọn láwọn náà ṣe ìwádìí tí wọn náà. wọn ti ṣe ìwádìí. wọn náà ṣe ìwádìí gan. wọn ti mọ bọ́rọ̀ ṣe rí. wọn náà mọ bọ́rọ̀ ṣe rí. gbogbo ìwádìí wọn. gbogbo ìwádìí wọn pátá. kò dá wọn minority ìlàrí. wọn ní kò dá wọn minority ìlàrí kankan pẹ́ẹ́pẹ́. àwọn wọn gbé náà gbé ọ̀nà mi jáde. èyí lè tí wọ́n ṣe kẹ́yìn tó ní agbára. professor. professor ní ó eyín nífẹ̀ẹ́. òun ló jẹ́ bí pòfẹ́sọ̀ nífẹ̀ẹ́ university community muslim community. wọ́n náà lọ jẹ́ bí bí pòfẹ́sọ̀ fún gbogbo muslim community. chief imam. chief imam. ó ṣe ìwádìí. wọ́n ní ó ṣe ìwádìí tiwọn náà. rìpọ́ọ̀tì rẹ̀ fẹ́ jáde. wọ́n ní rìpọ́ọ̀tì tiwọn náà fẹ́ jáde. àwọn ẹlẹ́jì rí pé kò gbé àwọn. wọ́n ní àwọn ẹlẹ́jì rí pé kò gbé àwọn kóòtù jọ ń lọ kóòtù bóyá wọn ò bá gbé jáde. wọ́n ní gẹ́tí wọ́n lọ kóòtù bóyá wọn ò bá gbé jáde. wọ́n tún pé kóòtù tó ní. ní wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ pé ẹjọ́ míì. wọ́n rí wọ́n rí wọ́n kọ tì í lẹ̀. wọ́n kọ àdàlà ọ̀kọ́ yẹn wọ́n pa á ti ṣẹ́gbẹ́ kan. wọ́n lọ là ń lòdì sí báyìí. ẹbí wọn fẹ́ sàfún òrìṣà. wọ́n lẹ́nu ẹ̀ wọ́n fẹ́ sàfún ẹ̀wọ̀ òrìṣà kù. wọ́n ti fura. wọ́n ti fura. ẹ wọ́n ní kí wọ́n pẹjọ́. ẹlẹ́sìn máa tún pé tuntun mi. wọ́n ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pè wọ́n láwọn ò ṣe máa wọ́n tó àṣẹ pé fresh míì tuntun míì. àwọn máa ń lo agbára wọn. wọ́n láwọn náà ń lo páwà wọn. kókó tí mo tún fẹ́ sọ ni pé ìdí máa ń rí jò mọ́ wọn. wọ́n ní bàbá kábíyèsí ní pé kókó táwọn fẹ́ jẹ́ kí wọ́n sọ ni pé nǹkan tí wọ́n rí jò dùn mọ́ wọn. ìmáàmù wọ́n ní ìmáàmù táwọn jẹ nílùú ìníṣà yìí. táwọn láti bí jẹ táwọn fún mi ní ìgbà yìí. táwọn láti bí gbé wá fáwọn táwọn gbà á. ìlú fẹ́mi lóye ni. wọ́n ní ìlú fẹ́mi lóye ni. o. wọ́n ní gbogbo òlú pátápátá nílùú ìníṣà yìí lọ gba tẹni náà. ẹ pé ẹ ti bọ̀mí kọ́ ẹ tó gbogbo iṣẹ́ tẹ gbé ìgbàdí màmá ti bà. wọ́n tọ́ ẹgbẹ́ bá tọ́kọ́ sọ fáwọn ni kótó ni pé gbé ìgbésẹ̀ tá bá gbé yìí àwọn bá tọ́kọ́ gbà wọ́n ní màrán kan yá kó ká kó máa lọ kí òun mọ́ṣáláṣí tó ti fẹ́. ọlọ́run bá ń dá kó ká gbọ́ lọ máa kí òun ní mọ́ṣáláṣí tó ti fẹ́. ìjọba bójútó bí wọ́n ti pọ̀ sí ní mọ́ṣáláṣí kọ̀ọ̀kan. wọ́n wá bójútó bí wọ́n ṣe pọ̀ sí ní mọ́ṣáláṣí kọ̀ọ̀kan. àwọn tí ń ṣe tẹ ìjẹ́jú tẹ ìfàkùtẹ́lì máa ń mú. ọlọ́run tí ń ṣe táwọn kọ́kọ́ fi jẹ ìmáàmù yìí. àwọn tí ń ṣe ti àwọn tó takò. àti àwọn tó ń ṣe tàwọn tó takò. yorùbá mọ̀ tó takò sí lẹ́yìn wọ́n lè bá mọ lókàlùkù ṣe rí bẹ́ẹ̀ ló ṣe pọ̀ lókàlùkù sí. àwọn ti bí kírun dì sí yóò. wọ́n láwọn tẹ́ ní kírun dì sí. ìmáàmù tá a kírun dì sí yóò. wọ́n náà ìmáàmù táwọn jẹ́ àwọn kírun dì sí. gbogbo nǹkan Islam tó bá ṣe pàtàkì pàtàkì onídàárà ló pé wọn. wọ́n ní gbogbo nǹkan Islam tó bá sì jẹ́ kókó onídàárà ló pé wọ́n sí. èrò wa pọ̀ ní mọ́sálásí rẹ̀. wọ́n lè wọ́n pọ̀ ní mọ́sálásí wọn débi pé. tó ìlànà ogún ìrírí tí ò ọlọ́run ni àwọn orogún yìí rí tí ò dùn mọ́ wọ́n ti jẹ́ kí wọ́n ti masalasi náà ni. àwọn onídẹ́ bá mọ àwọn ọ̀nà tẹ́lẹ̀ gbégbà. ọ̀nà àwọn onídẹ́ bá mọ ọ̀nà tẹ́lẹ̀ bá lè gbégbà. dábì fẹ́ dábì pé ìlú kejì ìlú kejì dábì tù wọ́n nínú. wà lọ́wọ́ èmi kí wọ́n ti mọ́sálásí bàbá kábíyèsí yọpá yọpútẹ wọn gbọ́ púpọ̀ lọ́wọ́ ara wọn láwọn kọ́ o. ẹ bàbá ẹ ṣe súre ńjọ kìíní àná ìrì náà ní kẹ́ ẹ sú tá a bá ní ká dúró lórí ká lọ máa wo mọ́sáàsì à ń fẹ̀mí ọ̀rọ̀ ọgbọ̀n nù à ń sì ń bẹ̀rù nù Yorùbá ní ẹ pàdíyànjì kó lè mọ̀ pé tó ń sin ọ̀dà kí Ọlọ́run ló kù táwọn bẹ̀rù kì í sí kò sí ní tí a lè wádé wájú èèyàn mọ́ ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo tá à ń fẹ́ kí sì ń ṣe é fún wa tó a gbọ́dọ̀ fi ibi sọ́lọ́run káwá pé à ń bẹ̀rù èèyàn kan àbí sì ní látà àtìlẹ̀ màkàlùkì fi máa ṣì àtìlẹ̀ kálíkì bàbá akákèsí ẹ̀mí yóò gùn tí wọ́n bá ṣe pé ẹ bá nípa nínú ọ̀rọ̀ yìí ni tàbí tá di ọ̀rọ̀ bá símọ́ ẹ lórí ni onílẹ̀ ẹ bá mẹ́tí ẹ pè lọ́lọ́run lọ́dẹ ẹ dá mi màá bí gan olóògbé ẹ bá mọ ẹni tí ẹ pè lọ́lọ́run lọ́mọ ẹrú ẹ̀ nínú kẹ́ ẹni wọ́n lé jáde láàfin yẹn àbí kí wọ́n mú mi ọlọ tì mọ́lé ikú ọba ṣẹlẹ̀ nínú méjèèjì ṣùgbọ́n ìta bálọ́dọ̀ yìí tù wá nínú gan ó tù wá nínú kódà ó yí ń tà ń gbé bọ̀ padà ni wọ́n sọ fàáfà ìgbésẹ̀ rí bí ọlọ́run gbọ́n tó ní ń já àkúnfàásì kó ń bì náà báyìí pátábáyà nù antusi ibu káwọn máa ń bí jà á láti fàtúsíbi ú alàmà fàtún ìwé mímọ́ tẹ́nà sì sọ pé wádìí ohun gbogbo dájú kó di èyí tí í ṣe òdodo mú ọlọ́run wọ́n pẹ̀lú wa lórí ìgbésẹ̀ tá a gbé yìí a ṣètò bá a ṣe kírun lọ́nà tí wọ́n bá ti kírun ó sì mọ kí lọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ kìlọ̀ bẹ́ẹ̀ torí pé náà ló lè jáse yọrí dé náà àdúrà wa sọ́lọ̀ ni pé ń tẹ́ jogún kẹrí mú délé táwọn ànàbá bí léèrè pé bó ló fi mọ́sáàsì sí kẹrí mọ yẹn ìmáàmù bẹ́ẹ̀ wọ́n sì kírun bẹ́ẹ̀ bó ló fi sí pásítọ̀ ń wá bẹ́ẹ̀ wọ́n sì ń ṣèṣì bẹ́ẹ̀ bó ló fọ̀kọ́ okú náà sí à ń ṣe é nǹkan dáa ní kẹrí mú délé torí gbogbo ọ̀ràn dà lọ́ba láti bàbá ti jọ èyí lẹ́yìn ọdún méjì wọ́n ti pa owó nǹkan tó jẹ wọ́n bí ọ̀rẹ́ rẹ̀ ọ̀rọ̀ ẹgbà àbí ẹ̀sán tẹ̀ wọ́n ti wà ní. wọ́n ti pa owó ẹ̀ tí ìjọ wọn sọ owó. lẹ́yìn ní ìtú náà kọ́ ẹ̀ káńsù ọ̀tí. bàbá ṣé pé ẹ bọ̀n wọn bọ̀n kankan lẹ̀. látọdún mélòó. lẹ́yìn ní ìtú. lójú kú pé mùsùlùmí àti síkẹta. ọba bírú ní ọlọ́mọdé ọ̀pọ̀ lọ́sùn o ẹ̀ sàmí ni ọba bírú ní ọlọ́mọdé ọ̀pọ̀ lọ́sùn o ẹ̀ ń sì ń paná adẹ́mọ́ rẹ́ ààyè tẹ́ ṣe ìdáàbọ̀ gbọ́dọ̀ tó fún yín lókun lọ́dọ̀ wa ó tún fi kún okùn yín lọ́dọ̀ wa torí pé ntẹ́lómi ọ̀ jẹ ntẹ́lómi ọ̀ jẹ kò jẹ́ ó ronú pé òun ọ̀pá òun ṣe tó dáa ọlọ́wọ́n bá wà pẹ̀lú yín so ká tó di pa máa rándọ̀ táwọn ṣèkọ́ wa lè bá ní ẹ̀dọ̀ ó kú gbólóhùn kan fi sí i. bá a kábíyèsí ló kú gbólóhùn kan dáhùn fẹ́ fi kún un. èmi àti àwọn ọlọ́pàá ti parí ọ̀rọ̀ padà. wọ́n láwọn àti gbogbo ọlọ́pàá ti parí ọ̀rọ̀ látàlẹ́ àná. wọ́n ti ní àwọn obìnrin ọ̀dọ̀ ọ̀gá. wọ́n sì láwọn ọ̀dọ́dọ̀ ọ̀gá wọn. wọ́n ti pọ̀ wọ́n ti kà sí wọn lálẹ́ àná náà. wọ́n ní lálẹ́ àná náà ti kà sí wọn. kọ̀mándà ní tẹ̀wọ̀n. kọ̀mándà kèrí. kọmíṣánná ló ṣògbó. títí tó fi dé Àbújá wọ́n kó ara wọn ní wọ́n ní ara wọn lọ wọ́n ní bàbá náà wọ̀ ọ́ lọ́dọ̀ kọmíṣánná lọ́sọ̀gbọ́ lónìí wọ́n ló níbi tá a sí wọ́n ní wò tí ì sọ bákan wọ́n fẹ́ kó olúwa fún fẹ́ jẹ́ káwọn náà wà fún àwọn ọ̀dà bẹ̀rẹ̀ wọ́n ní sọ̀rọ̀ àwọn yé ìwé náà ni wọ́n dúró dé ìwé bàbá ìmọ̀ Òṣogbo ní ẹ̀ńdúró dè àbí. ìwé yẹn ni wọ́n dúró dè. àbọ̀wọ̀ àti àbísí àbá ọlọ́pàá bá ní sí láyà báyìí lóyún olóòní jó tù gẹ́gẹ́ bí àwọn ṣètò àtàn sọ̀rọ̀ lórí àlàáfíà náà ni ẹnìkọ̀ọ̀kan dúró lé lórí ó sì jẹ́ nǹkan tó bá gbogbo mùsùlùmí àgbáyé nínú pé mọ́sálásí tìlú wáyé pé ti ìjọ kan àbánitọ̀ àmọ́ àmọ́ sàdúrà kọ́lọ́ ọgbọ̀n ṣùgbọ́n tí gbogbo ìlú nǹkan tìjú ni fún gbogbo àwa tá a wà láyé lónìí báyìí tí wọ́n ti mọ́ṣáláṣí so a ti lọ sọ́dọ̀ kọ́sọ́ọ̀ pólísì lọ́sùn ibẹ̀ là ń gbà dé bí báyìí so n tí kọ́sọ́ọ̀ pólísì náà sọ ni ni pé ìwé tí wọ́n yan ẹni tí wọ́n yan wa tí àwọn ìmọ̀ọ́mọ̀ bá ti yí kọ̀wé ń jáde táwọn bá ti rí ká lọ kírun wa kò sí wàhálà àwọn ọlọ́pàá náà sì wà níbẹ̀ tí wọ́n pèsè ààbò fún ẹni tó bá fẹ́ gbọ́wọ́kọ́wọ́ torí pé iṣẹ́ ti tàwọn ni pé káwọn ò pèsè ààbò fún ìlú kó mọ̀ sí wàhálà so àwa kò sí nǹkan tó kàn wá nínú interest pé ẹni tó fẹ́ jẹ ìmọ̀ọ́mù lápá kínní tàbí lápá kejì àwọn ọmọ ẹbẹ náà fún wa á sì máa pẹ̀tù sí ẹ pé ẹran tí ń tẹ́ ẹ ka o torí wípé ní ikú òdọ́jọ́ àrùn òdójú ọlọ́run mọ́kànjú pa wá báyìí o tẹ́ ẹ bá ń bá a lọ báyìí ẹ lè mọ́rin nǹkan gidi mú délé o ṣùgbọ́n mọ́sálásí tí ó fi wá di pé àwọn èèyàn ní ìsìnlẹ̀ ń sọ ní ìsìn pé ọlọ́run ti pẹ́ bọ́rẹ́ ní ìsìn ti lọ bí ọgbọ̀n ọdún táwọn èèyàn ó fi wá ní àwọn òǹgbà tá à rí mọ́sálásí dé ẹja tó pẹja padà bí a ti ń bọ̀ ìyẹn ò ní ìdí tí ó fà á tí àwa fi dìde bàbá ọlọ́run ò ní dààmú yìí o ọlọ́wọ́ fàyè náà fi yín láyà báyìí. so lẹ́tà yẹn tí ó bá ti dé kódà àwọn ọlọ́pàá gan wà sọ fún mi pé bàbá lẹ́tà àwọn ti dé ọ̀gá ọlọ́pàá ló sọ pé yìí ti gbọ́ ẹjọ́ ọlọ́pàá ń bì náà yóò ti ní kọ́pì tí ó wà á àwa náà kì í ṣe pé a wá láti ṣe nǹkan tó tako àṣẹ tí ń bẹ ńlẹ̀ẹ́lẹ̀ hmm, àyè kì í ṣe ká fẹ́ tako àṣẹ ilé ẹjọ́ ọ̀rọ̀ ilé ẹjọ́ ní pé ní ìmọ̀ọ́mù kínní àtẹnìkejì kí wọ́n mọ̀ pera wọn ní lèmọ́mù lórí ìlú tí tọrọ tí adájọ́ fi sọ yìí pé nítọ̀ nígbà tí mo wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ o tí ó wà ní tó bójú mu ní pé ní lágbájá báyìí ni lèmọ́mù tó tọ́ fún lù ní sàṣùgbọ́n ṣáájú àsìkò yẹn ìrún tó jẹ́ mọ́sálásí tó jẹ́ pé ní kò sẹ́ni tó pe mọ́sálásí lẹ́jọ́ so àwa èèyàn kí wọ́n lẹ́rẹ́ táwa nílé kírun bẹ̀ n tó fà á tá a ṣe ní pé tọ̀ ká ṣe àwọn mùsùlùmí lákin kírun ó máa lọ ọlọ́run tó lè wo ọlọ́run ó sì lóyún sábàbí tí gbogbo ẹ̀ náà fi padà fi padà yanjú ó jẹ́ bó sì jẹ́ bàbá. kábíyèsí o kábíyèsí o èmi ni o èmi ni o kì í ṣe mí ló jẹ́ ṣe tèmi ṣe o máa tó kọ́mọ́ sọ́dọ̀ kì í ṣe mí ló jẹ́ ṣe tí ṣe kábíyèsí tí fi pariwo ọ̀rọ̀ yẹn síta àwọn tọkọmọ́sáàsì ọ̀pọ̀lọpọ̀ wọn ti kọjá lọ sálùkìyàmọ̀ òkúta wọn ti lọ láti ìbà na fi kọ́ mọ́sálásí yìí ẹ̀yin náà ro òkúta gbogbo wọn gbọ́dọ̀ kó wọ́n ti kọjá lọ wọ́n dẹ̀ ní mọ́sálásí ẹni bá kọ́ tó bá ru òkúta ọ̀kan bẹ̀ tó bá kú yóò máa lọ jèrè nínú sàárè wọn kì í jẹ̀bà níbẹ̀ wọ́n sì mú mi bẹ̀ iṣẹ́ ládàtà ẹ̀ bá ṣe láyé lè yóò máa jàǹfààní ẹ̀ nínú sàárè nítorí àǹfààní àwọn tó kù lè mí dìde fún o mi wá Òṣogbo ní gbàgbọ́dá mi wá láti bẹ̀ wá kírun bí báyìí mo kírun bẹ́ẹ̀ ní sìnkà kékeré mo wà tí mo ti kírun bẹ́ẹ̀ káyìn Eh, nítorí àǹfààní yẹn ládàá yẹn ẹ̀yin náà sì ẹ̀yin náà máa dẹ ládàá yẹn nítorí lẹ́gbẹ́ inú òkúta náà nífẹ̀ eh, mọ́sáàsì ṣe máa ń tì mí o tó dé mi ó dìde nìyẹn nítorí èmi ò rí rí ẹ má bínú kì í ṣe bí àrífín pé mo pariwo ìlú síta mo pariwo wọn ní o ẹ má bínú àbá. ọ̀dà náà tó mo gbọ́ oríṣiríṣi ní gbọ́n lẹ́nu kábíyèsí ní ìgbọ́ débi mo ní kí ni mo ṣe. bẹ̀tà àwọn àkáǹtì ìpasẹ̀ yìí tí wọ́n káàkiri tí wọ́n sọ sí lẹ́nu wọn ìpasẹ̀ nǹkan yìí làwọn kan sọ tí wọ́n sọ káàkiri lẹ́nu wọn wọ́n gbẹ lọ́hùn. tàbá bàbá sọ̀rọ̀ ta ló dọ́dọ̀ bàbá. sáwọn tí wọ́n ń wí wọ̀nyí sí ọdẹ bí sẹ wá ṣèwádìí tí wọ́n fi sọ tẹ́ sọ káàkiri tí ọba jẹ sílẹ̀ pé yẹn wá báyìí bàtà bàbá ń bá rojọ́ bẹ́ẹ̀ ká àlejò tó wá. ilẹ̀ ń sọ yìí ṣebí tá lùrọ̀ ń tọ́ka sílẹ̀ ń sọ yìí pé ká wádìí nǹkan dáadáa dáhùn wádìí ni. àwọn ọlọ́run. àwọn ọlọ́run. ìlú mẹ́rin sí ìlú. ilé tó wá jẹ wá yìí ọmọ jẹ́ kí ẹ lọ́mọ sí ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ kí ẹnu yóò gùn sí i kẹ́mi yóò gùn sí i pẹ̀lú àlàáfíà pẹ̀lú àlàáfíà èyí tí yóò ṣẹlẹ̀ yìí ọlọ́run fi tó kọ yín ṣe ni èyí tó ṣẹlẹ̀ ọlọ́run fi tó kọ yín ṣe ni tẹ̀sí fi lábọ̀ náà ni tẹ̀sí fi lábọ̀ náà ni tí ó bá rí báyìí tó fi di pé ẹ bá kẹ́rù sọ́kọ̀ lẹ́yìn mímọ́ àlàáfíà tẹ́ fi lọ tẹ́ filẹ̀ báyìí tẹ́ filẹ̀ báyìí ẹni tí ó tún ṣe yóò náà ni wọ́n máa sọ̀rọ̀ sí ẹ̀yin ni wọ́n máa sọ̀rọ̀ sí tọ́lọ́run bá ti sọ sí yín tọ́lọ́run bá ti sọ sí yín ó ti parí ó ti parí bàbá wa gba ọlọ́run mẹ́rọ ọlọ́run jẹ́ mi yóò gùn ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn àti gbogbo àwọn afọ àwọn alápapọ̀ afọ àwọn alápapọ̀ bàbá wa àgbà kejì bàbá àgbà kejì náà ọlọ́run járe yín pẹ́ ọlọ́run járe yín pẹ́ bàbá wa ògbólúwa bàbá ògbólúwa ọlọ́run járe yín pẹ́ àwọn bàbá wa àgbà àwọn bàbá àgbà ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn gbogbo ìtẹ́ adìlúwa àìsí gbogbo ìtẹ́ adìlúwa àìsí nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá táwọn náà jẹ́ kan nínú wọn táwọn náà jẹ́ kan nínú wọn ọlọ́run jẹ́ kárí yín pẹ́ ọlọ́run jẹ́ kárí yín pẹ́ làákàyè làákàyè náà ń pè léèyàn làákàyè òun ni wọ́n pè léèyàn tí o bá sí làákàyè lára yàn ẹranko tí o bá ti sílà ká ìmọ́lá rẹ̀ yẹn ẹranko ni. bó ṣe le tó yìí. bó ṣe le tó yìí. náà la sẹ́rọ̀ yìí. náà la sẹ́rọ̀ yìí. Ah. kì í ṣe pé kéèyàn máa fa aṣọ èèyàn ya náà ń pè ní pé èèyàn fẹ́ ṣe dáwà. kì í ṣe pé kéèyàn máa fa aṣọ èèyàn ya kọ́ ni wọ́n pè ní pé èèyàn fẹ́ ṣe dáwà. ibi táṣọ ẹ̀sìn bá ti ya ká lọ bá rán. ibi táṣọ ẹ̀sìn bá ti ya ká lọ bá rán. ìdáhùn babaláwa ń ṣe náà nù. ìdáhùn babaláwa ń ṣe náà nìyẹn. kò dẹ̀ sọ́mọ ibi téèyàn ò lè jẹ́ tó bá ti kọ̀rọ̀ ẹ̀sìn. tó bá ti kọ̀rọ̀ ẹ̀sìn kò sọ́mọ ibi tó ò lè jẹ́ akọrọ ẹ̀sìn ni. tó agbọ́wọ́ ẹ̀sìn ni. ti islam wà yìí. tó jẹ́ ti islam wà yìí. wọn ò bí wa nílùú ìlú òótọ́. wọn ò bí wa nílùú ìlú òótọ́. àmọ́ a máa dọmọ bíi nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. a máa di ọmọ bíi nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. anabi yóò sọ ọmọ madina. anabi yóò sọ ọmọ madina. ẹ̀sìn ló sọ ọmọ madina. ẹ̀sìn ló sọ anabi dọmọ madina. ọmọ mẹ́kà ni. ọmọ mẹ́kà ni ọmọ Ìlọrin ni wá lóòótọ́ ọmọ Ìlọrin ni wá lóòótọ́ ṣùgbọ́n ẹ̀sìn gbogbo bí tó bá ti ń sọ pé ẹ̀sìn o gbogbo bí tó bá ti dàpọ̀ ẹ̀sìn o ọmọ ibẹ̀ ni wá ọmọ ibẹ̀ ni wá bá gbé ntá ń náà ń ṣe o tó bá jẹ́ pé ntá ń ni wọ́n ṣe àjọmọ̀ lọ ni àjọmọ̀ lọ ni innamal mu'minuna ikhwatun innamal akramakum baba wa kábíyèsí baba wa kábíyèsí èmi ó béèrè ẹ̀mí gígùn fún yín. a bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀mí gígùn fún yín àti àlàáfíà ara. òkò ọ̀tá ọlọ́mọdé ó bà yín. òkò ọ̀tá ọlọ́mọdé ó bà yín o. òkò aburú. òkò aburú. mọ́jọ́ ó bà yín. mọ́jọ́ ó wọn má jẹ́ kó bá àwọn ọmọ yín. àwọn bàbá ńlá yín tẹ́ ẹ gbapò fún. àwọn bàbá ńlá yín tẹ́ ẹ gbapò fún. kò bàjẹ́ lójú wọn. kò bàjẹ́ lójú wọn. kò sì bàjẹ́ lẹ́yìn wọn. kò sì bàjẹ́ lẹ́yìn wọn. kò ní bàjẹ́ lójú ti yín náà. kò ní bàjẹ́ lójú ti náà. ẹ wà pẹ́ ẹ wà pẹ́ kò sí bàjẹ́ lẹ́yìn tí. kò ní bàjẹ́ lẹ́yìn tí náà. gbogbo àwọn olóyè olóyè olóyè olóyè. àwọn olóyè olóyè olóyè. ẹ ẹ níwá wọn tì. ẹ níwá wọn tì ẹ ní wá wọn tì. yóò jẹ́ kẹ́mi kálukú wá ogun. yóò jẹ́ kẹ́mi kálukú wá ogun. báwọn àfa àṣẹ sọ báwọn àfa àṣẹ sọ sí dáa jù. òun ló dáa kódà lójú ogun. lójú ogun. táwọn bá ń jagun lọ́wọ́. táwọn bá ń jagun lọ́wọ́. ṣẹ̀dá àgbà wa láyè pé káwọn kan máa kírun lọ káwọn kan máa jagun lọ. káwọn kan máa jagun lọ káwọn kan máa kírun lọ. wọ́n yé pa irun tì fún nǹkan kan. wọ́n yé pa irun tì fún nǹkan kan. in the last date pé téyìn bá tí ó kù sẹ́jú kan báyìí kí wọ́n fi kú. téyìn fi kú. tásìkò òun bá tó wọ́n ní kó kí. wọ́n tún ní kó kí. wọn ò yọ̀ǹda irú eléyìí. irú eléyìí. kì í ṣe bàríà. kì í ṣe bàríà. ní máa ń ṣẹlẹ̀ káàkiri. ní máa ń ṣẹlẹ̀ káàkiri. wọ́n máa ń fọgbọ́n tó náà ni. ọgbọ́n ni wọ́n fi fọ́n tó. ibi tó wá sì ti pé àgbààgbà bá ti wà báyìí. ibi tó wá sì ti pé àgbààgbà bá ti wà báyìí. kì í dàrú. kì í dàrú. ẹni tó bá tẹ̀lé ọ̀rọ̀ àgbà. ẹni tó bá tẹ̀lé ọ̀rọ̀ àgbà. ọlọ́run ò mú yín gbogbo àwọn bàbá wa lọ́sọ̀gbò lọ́dọ̀ àwọn bàbá lọ́sọ̀gbò lọ́sùnyà yìí lọ́sùnyà yìí tí wọ́n bí gbogbo wa yìí láti dodo wa yìí ọlọ́jà rí wọn pẹ́ ọlọ́jà ká rí wọn pẹ́ ọlọ́jà mi yóò gbó gbogbo olú ayé ní sàdúrà fún yín gbogbo olú ayé ní sàdúrà fún yín pẹ̀lú pé torí pé gbogbo ala ti rí pé ẹ̀yin kọ́lẹ̀ ti mọ́sálásí gbogbo ala ti bẹ́ẹ̀ kọ́lẹ̀ ti mọ́sálásí wàláì wàláì ẹ lọ́wọ́ ńbẹ̀ ẹ lọ́wọ́ ńbẹ̀ kó lè bá adalẹ̀ yìí wà fún kó lè bá adalẹ̀ wà fún gbogbo wa la sì rí gbogbo wa la sì rí fisabilillah fisabilillah bọ́lọ̀ bá wa ń lọ tí bá wa ń bọ̀ tó bá ń lọ tí ń bọ̀ ẹ má wo bí ọ̀rọ̀ tí o bá ẹ̀yin náà ni àtàn tí kálukó máa da ilẹ̀ sí ẹ ní àwọn tí ẹ fẹ́ gbọ́rọ̀ èèyàn dandan. àbẹ gbọ́rọ̀ èèyàn dandan. tiwa ni pé ẹja kírun ẹja kírun ẹni tán bá sì padà fi síbẹ̀ fún wa á tẹ̀lé. á tẹ̀lé. àwọn ò lẹ́nu kẹta wá kóra yìí lẹ́nu ẹ̀ka máa ń bí. dẹ́nu ẹ̀ka máa ń bí. wàláhi sumabila ilẹ̀bi ilá ilá ilá wa i mẹ́ni kankan. kankan báwa ṣe máa ń ṣe nu. bá a ṣe máa ń ṣe tiwa nìyẹn. Oh ohun gbogbo ayé ní ìta bá ti sọ nísìnyí gbogbo èèyàn ní five million ti rí yóò ti rí àwọn èèyàn wà ga ah, ẹ eh, ṣe kí ló tẹ̀ ń ṣe báyìí tẹ̀ ń ṣe báyìí wọ́n wà tún ṣe wọ́n wà tún ṣe gbogbo tó lóun fi ṣe yín lóore gbogbo tó lóun fi ṣe yín lóore olú fi payín lẹ́kún olú fi payín lẹ́kún ọlọ́run fi payín lẹ́kún lójú yín náà ni gbogbo òbí tó dáadáa lójú yín náà ni lójú tó dáadáa lójú ẹ̀mí lójú ẹ̀mí bá yín bẹ́ẹ̀ lọ́n bẹ́ẹ̀ abá yín bẹ́ẹ̀ lọ́n bẹ́ẹ̀ kẹ́ wà láyé kẹ́ wà láyé kò ní sẹ́yìn kò gbogbo ẹ̀yin أجمعين وللشيعان ولا لا حول ولا قوة إلا بالله فاتت الكتاب فاتت الكتاب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ní orúkọ Supreme Council for Islamic Preachers ní south west àti àwa Ọ̀ṣun state a dúpẹ́ lọ́wọ́ bàbá kábíyèsí olúnisa tilẹ̀ níṣà a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóyè a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mágàjì a dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀yà súnà a dúpẹ́ lọ́wọ́ ìyálóde àti gbogbo àwọn ọmọ ìlú nílùú níṣà fún ààyè tí ẹ fi gbà wá tẹ́ ẹ lè ṣàlàyé ọ̀rọ̀ fún wa lẹ́kẹ́lẹ́kẹ́ ọlọ́run wọn bá wa dúpẹ́ fún yín a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn sheikh wa labib àáfàá wa ni wọ́n bí mi ti máa wí ẹni wíyà kò sí ìgbésí ayé tá a fi lè yọ kábíyèsí ọmọ yín ní òsì alálejò ẹ̀rọ fún òsì alálejò ẹ̀rọ dààmú ara yín kò sí ibi ọyẹ ká tún mówó wá bí fún yín sọmí ń lé ọ láwọn ìgbérù yẹn bẹ́ẹ̀ àbọ̀rọ̀ máa gbó lọ́ọ́ yá àyàn jẹ ni sì dá káyàn jẹ bàbá ti mú lọ́wọ́ fún yín mọ́ ká sì máa wò bí etí mẹ́lọ́ yín ní abá lọ́ba ń talẹ̀ àwọn èèyàn náà lẹ́dí wọ́n ta bọ́ bá jẹ́ máa kó bìtà tá a wá bọ̀ báyìí yọ́sà wà tí ọ̀sán ló wó ẹ̀yin lẹ́sìn ní wọ́n gbọ́dọ̀ lọ́ọ̀rù kẹ́kẹ́ báyìí. bàbá àṣekù wa àfa àwọn ni wọ́n àwọn ni wọ́n jẹ́ arójútu ọ̀rọ̀ yìí àpàdé àwọn ni wọ́n jẹ́ arójútu rẹ̀ tí wọ́n bá pariwo ní bá ti máa rún mọ́ra náà ni torókàlùkù ń ṣe wọn orí Eh, abú ẹ mú mọ́ra náà ni borí bá ṣe tó ní ṣe fó lórí ẹ gbọ́ kọ́ bá kùn gbé ọ̀rọ̀ ibi tẹ́ ń lọ ní kẹ́ ẹ máa wò ẹni tẹ́yìn rẹ̀ ń jọjọ́ ń ṣòwò ní kẹ́ ẹ máa wò ọlọ́run lẹ̀ ń bá ṣòwò ọlọ́run lẹ̀ ń bá ṣòwò wọ́n sún ètò burú ju gbogbo ìtẹ́ ti ń gbọ́ lọ ẹ̀yin kẹ́ ẹ ṣáàdùn oyè ọba máa sọ pé má wẹ̀yìn olùtẹ̀yìn bá wẹ̀yìn yọ padà ṣubú bí ẹ túnṣe tóun ó lè sáré ju kìnìún lọ ṣùgbọ́n tó lè jọwọ́ kìnìún tẹ̀ ní ti máa ń wo bí kìnìún dé wọ́n ti lè wẹ̀ ìpé ló dé báyìí ibẹ̀ ni ó ti ra mú tó wáyé péré tẹ́tù ń sá lọ ní máa ń sá lọ ni kìnìún ò lè bá so ẹ má wẹ̀yìn ẹ má ṣetí lè láì wà lọ́rọ̀ sóòlù àníyàn tí ni kẹ́ ẹ mọ̀ ẹ má wádìí àníyàn ẹnì kankan ó dẹ̀ ẹ má wádìí tèmi bí mo ṣe súnmọ́ yín tó ó lè jẹ́ pé táyà ń ro nǹkan àmì kọ́ lèmi ń rò ó kò sí táwọn èèyàn ní sọ sí tán o wọn a máa sọrú ẹ̀ sáwà náà kọ́dí kíìlà máa kíìlà ìǹsídẹ́kẹ́ wà ń kẹ́sì bí máa ètìzárúkà fi máa pàdé kíìlà ọlọ́run ní kẹ́ẹ̀dẹ́ kó dúró kọ san yín lẹ́sàn ẹ̀rẹ̀ má torí rẹ̀ pé ń ṣe mọ́ ìsà máa pẹ́kẹ̀ o tísà bá pẹ́kẹ̀ tí yàrá ilé padà kò ní mẹ́rin délé o àfi kẹ́yìn ọ̀la òkè ńdélẹ̀ ọlọ́run ìlú yóò gbé ọlọ́run náà ó sì gbé àníyàn tẹ́ ẹ fi ṣe pé kí ìlú yìí ọmọ wà ní òkun ọlọ́run níjẹ́ yìí náà bọ́ ní òkun tó lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ yín subhana rabbika rabbil izzati